فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أحباب السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ولو أبا أترى الكريم محمد sallallahu alayhi wa alihi wa sallam náà bá tí ó tún kádàrá nínú ọlá nínú àánú ẹ̀ tí ó tí ó ní ká máa pàdé lórí ètò yín ètò wa ètò alhidaya eléyìí tí ó ń dé sí etígbọ̀ wa látòrí ìkànnì àdàbà 88.9 fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyìn ẹkùn ìní ọmọ ìyá yín abu aiman alẹ́ afẹ́lí náà ló tó ti kalẹ̀ báyìí wá yóò sílé agodo láti wọn tukùn tó ní ètò wà ọ̀hún abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìwúlẹ̀ ta tún wí láti ìwáṣẹ̀ lọ́lọ́wọ̀n bá àlùfẹ́lá kó fi sínú mizan àfáná ti wa àti àwa tí à ń wí àti àwa tí à ń gbọ́ birahmati ya arhama rahimi ẹ̀yin olùgbọ́ nínú ilé nítẹ̀síwájú nípa àlàyé tí à ń ti lọ lórí wípé sababu kufri bani adam wa tarkihim dinahum wal ghuluwi fi salihin ìdígbògì tó fa sábà bí ìsekèfèrè àwọn ànábì ádámọ̀ sísàkánná ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní kí ni o ìsàfijù ìyàyìnbó ìyàhọ́bó nípa ìfẹ́ tí a ní sí àwọn ẹni rere àti àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ ọlọ́run àti àwọn ààyò rẹ̀ lórílẹ̀ à ń ṣàlàyé nítẹ̀síwájú nípa wípé àwọn Yahudi àtàwọn nọ̀sọ́rá wọ́n láhọbó wọ́n láfejù wọ́n láyìn ipa wọ́n láyìn jù bákan náà àwọn Yahudi àwọn mú kan bákan náà àwọn nọ̀sọ́rá àwọn mú míì àwọn nọ̀sọ́rá àwọn mú àyìnbó àwọn Yahudi àwọn mú ìbẹnu àtẹ́lù ilé tí a pè ní ìyẹpẹrẹ àti ìfi àbùkù kan ànábì ọlọ́run ọba tí ṣe ànábì àyíṣà alayhi salatu wassalam àwọn yahudi àwọn wọ́n wù àgọ̀ ìsàkà náà nàbí ìsá kí ni ìwà àgọ̀ tí wọ́n wù òun náà ní wípé wọ́n ní mariam tó jẹ́ ìyàwó ìyàwó tí wọ́n bí ànábì wa ìsá salatu wasalam àwọn yahudi wọ́n bẹnu na wọn wọ́n ní méjì náà ni wọn eléyìí kò yẹ kó takò láká àwọn yahudi nítorí pé ní tó tí ọlọ́run ọba àlùfẹ́lá tó máa fi gbàdá ẹ̀dá ọ̀kan ní ànábì isa ọ̀kan ní ìmí àti ẹ̀ta ń sọ̀rọ̀ ọ̀kan ní babaláwa adam ọ̀kan ní ìyàwó àwa torí pé ànábì wa adam alayhi salatu wa salam ọlọ́run ọba àlùfẹ́lá ó dá wọn látara yẹ̀pẹ̀ wọn lóyún wọn wọn gbé orí wọn fóṣù mẹ́sàn-án kò sẹ́ni ọ̀gá tó bí wọn sáyé ṣùgbọ́n ọlọ́run ọba àlùfẹ́lá ó máa mọ̀ ó sì fẹ́ ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni ìyàwó hawa tí anáduwa adam alayhi salatu wa salam nígbà tí wọ́n ń sùn ọlọ́run ọba àlekọ́lá ó yọ ìyàwó hawa ó yọ nínú ẹ̀fọn ha apá àlàáfíà bàbá ńlá wa adam eléyìí àwọn ọ̀sọ̀ yìí pé ìyàwó hawa ọlọ́run ọba àlekọ́lá kí ó bá fàlìkí ìkẹrẹ̀ fún wọn wọ́n jẹ́ ìyàwó fún anábìwa adam bákan náà ànábì ádámù sì tún jẹ́ bàbá fún un lẹ́gbẹ̀ẹ́ kan torí pé ìyá wa àwa àwọn náà wọn jábọ́ láti sánmọ̀ ọlọ́run ọba àríkọ́lá ó yọ wọ́n látara bàbá wa ádámù ni ilé ìwé ìpínlẹ̀ kejì ìyẹn olùgbà nínú ilé gẹ́gẹ́ ìsàlàyé ní ìjòkó tó kọjá ìpínlẹ̀ kẹta òun náà ni ìyẹn àti ìwọ kẹ́rí pé àṣàdédé wáyé àfi pé látara ìbálòpọ̀ láàrin àwọn bàbá wa àti àwọn ìyá wa eléyìí òun náà lọ́nà ọba àlùkọ́lá ló ṣe àmì sí tó sì di èmi àti ìwọ bákan náà ìpele ẹlẹ́ẹ̀kẹrin olùkárí àkọsílẹ̀ wípé ẹni tó ní ìyá láyé tí ò ní bàbá òun náà ni ànábìwá ayíṣá eléyìí kò sọ ànábìwá ayíṣá kò sọ́dọ̀ ọlọ́run eléyìí kò sọ ànábìwá ayíṣá kò sọ di ọlọ́run bákan náà kò sọ di ẹni tó ju ọlọ́run ọba àlùkọ́lá lọ bákan náà kò sọ di ọwọ́ ọ̀tún ọlọ́run kò sọ di olùdámọ̀ràn ọlọ́run kò sọ di ẹni tó ṣe wípé tí ọlọ́run bá fẹ́ rọ̀jò ó gbúdọ̀ bùkátà kú ọkọ̀ sọ́ọ̀tì ànábì yìí sáná eléyìí kò sọ di bẹ́ẹ̀ eléyìí ọpọlọ àwọn yahoo dúró kúrú tí wọ́n fi rò wípé a ah, kò rọrùn bẹ́ẹ̀ eléyìí ló fà á tí wọ́n fa kọjá àlà eléyìí ló fà á tí wọ́n fi ṣe àbùjẹ sísàkánú ànábì àyíṣà eléyìí jẹ́ kán juwọ́lẹ̀ fún agbára ọlọ́run ọba sùfàánù ọ̀tàlá wọ́n sọ wípé ìyá wa Mariam tó jẹ́ ìyá anabi Isa alayhi salatu wasalam wọ́n ní oníṣìná ni wọ́n ní alágbèrè ni nítorí pé ó takọ ọpọlọ fún wọn pé kò rọrùn kí obìnrin kó bímọ láì fi pé ọkùnrin kankan súnmọ́ eléyìí ó ní àbújẹ àti ìwọ̀sí àti ìwà àgọ̀ eléyìí tí àwọn Yahudi tí wọ́n ń hù sí sàkánì anabi Isa alayhi salatu wasalam wàyí náà wọ́lá dùzínà wọ́n ní ìyẹn nìkan kọ́ ọmọ gangan tí Mariam gbé dání ọmọ zina ni torí pé wọ́n ti fi rẹ̀ wípé ìyá anabi isa ti ṣe Mariam wọ́n ti fi rẹ̀ pé onízina ni torí pé ó ta tọpọlọ wọn pé kò rọrùn kéèyàn bímọ láì ní ọkùnrin tó súnmọ́ ṣùgbọ́n eléyìí ó kéré nínú nǹkan tí ọlọ́run bàbá ìkẹlá tó máa ń ṣe nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ wàyí náà wọ́n lábẹ́ zina wọ́n ní anabi wa isa wọ́n ní ọmọ zina ni kọ́ ọ̀tọ́lá hùmùlọ́ kọ́lọ́run bàbá ìkẹlá kó dá ọ̀rọ̀ náà padà sí wọn lẹ́nu fàkúlì mìíràn tọrọ fáìn wọ́n ní àti yahudi àti nàṣọ́ra àti gunkini àti gunkeji gálá fi ìdí nìyí náà ni wọ́n tayọ àlà níbi ẹ̀sìn wọn ọ̀tàjáwàzà alhadda bayna ifrat wa tefrit bákan náà wọ́n kọjá àlà láàrin àṣejù àti àṣètò wọ́n ní tọ́lọ́mọba àríkọ́lá sọ wípé ọlá taqulu ala Allahi illa alhaq wọ́n ní ọlọ́mọba àríkọ́lá sọ wípé wọn látàkù lu ọlọ́lọ́ ilẹ̀ alhaq ẹ má sọ nǹkan kan sísàkà ní ọlọ́run ọba ẹ má wí nǹkan kan sí ọ̀dọ̀ ọlọ́run ọba ilẹ̀ alhaq àfi nǹkan tẹ bá rí pé ìdí ẹ̀ múlẹ̀ tó sì jẹ́ òdodo wọ́n wà máa kọ́ làhùn subhanahu wa ta'ala an-nafsi wọ́n ní ilé kìí ṣe pé ìròyìn àtẹnudẹ́nu ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ara rẹ̀ fún wa títóbi ọlọ́run ọba subhanahu wa ta'ala bí annahu ìlàhùn wàhídùn ọlọ́run ọba àlekọ́lá táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí táwọn orin rẹ̀ fún wa ọba tí kìí ọba tí kìí ọba tí kìí ọba tí kìí ọba tí kìí ọba tí kìí ọba tí kìí yán nítorí pé yíyán ní inú àpẹẹrẹ wípé ó rẹ̀yàn wípé ebi ń pààyàn ni ìyẹn ló fà á o ìbá fi wọ́n sọ̀rọ̀ wọn wípé ẹni tó yóò kìí yán ẹni ebi ń ọba táàbà mọ ọlọ́run olóòmù tí wọn aluwahid ọba a ahadu sọmọ ọ̀kan ṣoṣo tó pé gbogbo ẹ̀dá pátá òun ní máa ronú kan ọlọ́run ọba subhanahu wa ta'ala lam yattakhidhi sahibatan wala walada ọlọ́run ọba kò ní olùbádámọ̀ràn kò ní kò ní ẹni tí pàápàá bó tilẹ̀ kó mọ mùdábírù kọ́ọ̀ ọlọ́run ọba táwọn sọ òun náà ni mùdábírù kọ́ọ̀ òun ni ọba tó yẹ wípé ìkápá bí ọjọ́ ti ń borí ọjọ́ tó rù ń wọ̀ tó rù ń yọ sílẹ̀ mọ́ tójú ń rọ̀ tó rù ń ràn tọ́yọ́ ń dé tó rú mú tójú ń rọ̀ gbogbo ìkápá ni gbogbo àwọn kan wọ̀nyí sọ ọlọ́run ọba òun náà ló wà bákan

ẹ̀rí ànábìwa Isa alayhi salatu wa salam ọlọ́run ní nǹkan tó jẹ́ kò jẹ́ nǹkan kan o àfi kí ni o àfi òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní ẹ̀rí ọ̀tọ́ ọlọ́run ọba àríkọ́lá tó tó ní iná máyì wọ́n ní tùmọ̀ rẹ̀ náà ní wípé malmasihu Isa bùnú Maryam illa rasulullah wọ́n ní ànábìwa Isa kò jẹ́ nǹkan kan àfi òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà wà àdọ́fàhu ìlà umihi wọ́n ní ọlọ́run ọba àríkíọ́lá ó ṣe àfitì rẹ̀ ó ṣe àfitì ànádiwa isa ó ṣàfitì rẹ̀ sí sàkání ọ̀dọ̀ ìyá rẹ̀ ó ṣàfitì rẹ̀ sí ìyá tó bí i lọ́mọ torí pé mariam òun náà ní kíni òun náà ní ìyá isa àlehi salatu wasalam lìyẹ́pẹ́ akọ́lá nasọ́ra alẹ́dínà ìdí fún nahu ilàlá kò sí nǹkan ní ìtí ọlọ́run ọba àríkíọ́lá tó sì torí rẹ̀ a Mariam tí ó torí rẹ̀ tàbí ti isa sí ọ̀dọ̀ Mariam ju pé kí ni o lè yẹ kọta kọ́ọ̀lá nà sọ̀rọ̀ ní tó fàárọ̀ ni pé ọlọ́run ọba àríkẹ́lá ó fẹ́ gbé pọ́n ìgbàgbọ́ àwọn nà sọ́ra ó fẹ́ gbé pọ́n ọ̀rọ̀ àwọn nà sọ́ra alẹ́dínà yudifunahu ilallah eléyìí tí wọ́n sàfihàn sọ́dọ̀ ọlọ́run ọba àríkẹ́lá pé ọlọ́run ọba àríkẹ́lá òun náà ni àbíkọ́ sọ pé ọlọ́run ọba àríkẹ́lá òun náà ni bàbá eléyìí tí ó dúró fún anábìwa isa alayhi salatu wasalam wà fi kọ́ nìyí rasulullah wọ́n ní ẹ̀rí ọ̀tọ́lọ́wọ́n bá nípa rẹ̀ pé rasulullah ìtọ́lù nìkan eléyìí ìdé sí ọ̀rọ̀ padà ọ̀rọ̀ òun ló jẹ́ sí ẹnu àwọn wo sí ẹnu àwọn yahoodi tí wọ́n du ẹnu àtẹ́jọ isa tí wọ́n ní innahu kazzab wọ́n ní isa wọ́n pè ní tí àwọn nàṣọ́ra tí wọ́n sọ wípé iná hu ilá wípé ànábìwá isa o ọlọ́run ọba àlekọ́lá lò náà gbogbo ọ̀rọ̀ wọn yìí ọlọ́run ọba àlekọ́lá ó fi dá ìsì ọ̀rọ̀ padà sí wọn lẹ́nu ni àfi kọ́ọ̀lì yìí ọ̀rọ̀ tọ́lọ́run ọba àlekọ́lá sọ wípé wákẹ́lì mọ́tòhù ìtọ́lún lìkọ́ọ̀lì yehud ináhu ibn zina wọ́n ní ilé yìí náà ọlọ́run ọba àlekọ́lá ó fi dé sọ̀rọ̀ padà sí ẹnu àwọn àlìyahud àwọn yahudi tí wọ́n sọ wípé ináhu ibn zina wípé anábìwá isa o wípé ọmọ tsunami wàkẹ́lìmọ́tò alẹ́sí alkọ́ha ìlà mọ́rìhàm wọ́n ní ẹ̀rí gbólóhùn tí ọlọ́run ọba àríkọ́lá sọ wípé alkọ́ha ìlà mọ́rìhàm gbólóhùn tí ọlọ́run ọba àríkọ́lá sọ sí ara mọ́rìhàm òun náà ni anábì isa à ń kọ́ làlàhú kún fàyàkùn gbàtọ́lọ́run ọba àríkọ́lá sọ gbólóhùn yìí pé kún fàyàkùn jẹ́ bẹ́ẹ̀ ó sì kíni o ó sì jẹ́ bẹ́ẹ̀ kọ́lùhù wàrúhùn mínhù àti ẹ̀mí láti ọ̀dọ̀ ọlọ́run ọba àlekọ́lá ayé iná azawajálá jáàlá isa alayhi salatu wa salam kagẹ́rì wọn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ànábìwá isa ẹgbẹ́ bó ṣe ṣe àwọn ẹ̀dá rẹ̀ tó kù mímbà ni adam nínú gbogbo àwọn ọmọ ànábì ádámù ní jásádé wàró fún pé wọ́n ní ara wọ́n sì tún ní kíni o wọ́n tún ní ẹ̀mí wàdọ́ fàró àhó ilé yìí tẹ̀sírí ifá ọlọ́run ọba ó sàfitì ẹ̀mí ànábìwá isa ọlọ́run ọba àlefọ́lá ó ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ tẹ̀sírí fáwọn ní ti ti àpọ́nlé àti ti tàgbéga òun náà ló fà tí ọlọ́run ọba àlefọ́lá tó fi ṣe àfihàn rẹ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó gbọ́ngbọ́n ni ọba tó mọ ìfẹ́ ọ̀rọ̀ ni ọba tó mọ àsìkò tí àwọn nǹkan kọ̀ọ̀kan ó mọ bá àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan mu tí àwọn nǹkan wọ̀nyí yóò sì mọ jẹ́ ṣíṣe yóò mọ di ṣíṣe yóò mọ di mímúṣẹ nínú ìmọ̀ rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ bísíláhi ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹgbẹ́ bó ṣe sọ nípa ànábì adam ó ní wànàfàtù fíhì min ruhi ànábì adam o mo fẹ́ ẹ̀mí mi mo fẹ́ sí i lára fahadà lè tẹ̀sílí pàtàkì wọ́n ní ilé níta àpọ́nlé àti ìfihàn sí ipò tó ga kò túmọ̀ sí pé ànábìwá Adam òní ọlọ́run wànàfàtò fihì méròhì gbóná tọ́lọ́run bá nìkan láti sọ pé mo fẹ́ ní sí i lára láti ọ̀dọ̀ ara mi ẹ̀rí eléyìí kò sọ ànábìwá Adam kò sọ di ẹni tó ju ọlọ́run ọba lọ kò sọ ànábìwá Adam kò sọ di igbákejì ọlọ́run kò sọ ànábìwá Adam kò sọ di pa ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala adọ́fà ilé yìí rúhahu tẹ̀sírífà pàtàkìrímà lè ádámà àléhi sọlátù wasalam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sàfitì gbogbo àwọn nǹkan wọ̀nyí sí ànábìwá ádámù ó sàfitì rẹ̀ sànábìwá ádámù tẹ̀sírífà pàtàkìrímà ní ti àpọ́nlé àti ìfinisí ààyè ọ̀wọ̀ ọlọ́run bá wá tẹ̀síwájú ọlọ́run ní fa'aminu billahi wa rasulihi ọlọ́run ní tọ̀ ẹ wá gbọ́ ọlọ́run bá gbọ́ wa rasulihi àti òjíṣẹ́ rẹ̀ al-khitabu huna li ahli kitab wọ́n ní ọ̀rọ̀ tá à ń sọ níbí tọ́lọ́run bá àlekẹ́ lọ́n bá sọ níbí li ahli ọlọ́run bá àlekẹ́ ọlá ó dojú rẹ̀ kọ àwọn ahli kitab wa min rusulihi Muhammad ọlọ́run bá àlekọlá ní gbogbo àwọn ànábì ọlọ́run bá tọ́lọ́run káwọn èèyàn gbàgbọ́ káwọn Yahudi gbàgbọ́ káwọn nàṣọ́lá gbàgbọ́ òun náà ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam alladhi wa akhiruhum wa khatimuhum wa afdaluhum eléyìí tó yẹ pé akhiruhum lẹ́yìn rẹ̀ kò sára bí kankan mọ́ tí ó tún wá sáyé wa afdaluhum bákan náà gbogbo àwọn ànábì tó ti ń wá ànábì Muhammad sallallahu alaihi òun náà ní alẹ́dù wà áhìrùn wà khatimuhum wà afdalu bákan náà khatimuhum lẹ́yìn ànádùá muhammad salasala kò sẹ́ni kankan tí ó tó dìde mọ́ lójíṣẹ́ àwọn wòlíì lè wà àwọn èèyàn fẹ́ lè wà ṣùgbọ́n prọfẹ́tì nìkan kò sí mọ́ lẹ́yìn ànádùá muhammad sallallahu alayhi wa sallam ànábì náà ni òpin àwọn òjíṣẹ́ ó ní òpin àwọn ànábì ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n àjíyàn wípé àwọn olùmọ̀ nínú ìmọ̀ ọlọ́run wọn lè wà àjíyàn wípé àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ wọn ni wà àdìyàn yí pé àwọn tí wọ́n jodò nínú ìmọ̀ ọlọ́run tí wọ́n mọ̀ fi ìmọ̀ ìsìn ọlọ́run ọba àlekọ́lá tí wọ́n fi mọ àwọn èèyàn tí wọ́n sì lóye àdìyàn rẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ti lè dé ní abala ibi tá a sọ yìí tó wá lè dé lẹ́bù ìjẹ́ ànábì ọlọ́run ọba tàbí ìjẹ́ lẹ́bù òjíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó mọ̀ sọ fún ayé pé ẹgẹ́ bí àwọn ànábì Isa àti ànábì Musa àti ànábì Ibrahim gẹ́gẹ́ bọ́ ti máa ń gba wáàyí tó máa ń gba inspiration láti sánmọ̀ látọ̀dọ̀ ọlọ́run bá sọ́nà àtàlá tó ní wàá fi ara ìtúgbọ̀n tí ó ní wọn sọ fún ẹ pé òun tẹ́ ń wò yìí o olúwa bá mi sọ̀rọ̀ lánàá òun tẹ́ ń wò yìí òun àti ọba dẹ́dà àwọn jọjọ jẹ yẹn ní alẹ́ àná ni gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ bẹ́ẹ̀ kàdáàbùn àfà gbogbo onítọ̀hún òpùrọ̀ gbáà olónítọ̀hún ló jẹ́ nítorí náà Islam jẹ́ kó yarí pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam

yakun khairan lakum a ogboro ọ̀rọ̀ báyìí tẹ bá jìnà sí yóò mọ̀ lórí fún yín o tẹ bá jìnà sí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí yóò mọ̀ sàǹfààní fún yín o eléyìí òun náà ni àkíyèsí àti ìkìlọ̀ tí ọlọ́run ọba àlekọ́lá tó ń kì wá ìkìlọ̀ tí ọlọ́run ọba àlekọ́lá tó ń kì wá àti àkíyèsí tó ń pè wá sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún á fi rinlẹ̀ nísàlẹ̀ ó ní inna Allaha ẹyọ kan ṣoṣo lòun o subhanahu nínú fún ọlọ́run ọba subhanahu àtàlá an yakuna lahu waladun ọlọ́run ọba àlékiọlá ó ń ròyìn ara rẹ̀ nínú fún òun ọlọ́run ọba subhanahu àtàlá kúrò níbi kóhun sọ wípé òun fẹ́ yan ọmọ láàyò òun fẹ́ yan ọmọ láti ní torí pé tàbá gbé làákàyè ní olùgbà nínú ilé a ó rí wípé àwọn ìdí àti àwọn sábàbí tí a mọ́ torí rẹ̀ lọ́mọ láyé kò sí kankan nù rẹ̀ tó tọ́ sí ọlọ́run ọba allah nínú àwọn ìdí tá a fi mọ́ ọlọ́run láyé tá a fi bá bímọ láyé ààyè ni àléébù ni òun náà ni wípé bókété bá dàgbà ọmọ ọmọ rẹ̀ òun ní ìmáàmù àgbà ìpé tókété bá dàgbà ọmọ ọmọ rẹ̀ òun ní ìmáàmù pé bí èèyàn bá kú àbódọjọ́ ogbó yóò lè ṣe kí ni o yóò lè máa oúnjẹ ọmọ jẹ tó bá ti dàgbà tí ò lè ṣiṣẹ́ mọ́ yóò lè máa rí oúnjẹ ọmọ jẹ aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àgbà yìí pé ẹni ọmọ sin òun ló bímọ gbogbo àwọn ọ̀rùn méjì tá a dárúkọ yìí àti pé èèyàn ń jẹun àti pé èèyàn ń jáde láyé kò sí kankan náà àwọn òròyìn wọ̀nyí tó tọ́ ìsàkánì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó túmọ̀ sí pé ìsàfisí ọmọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba àlékọlá ó jẹ́ kó wípé ìsàfisí ọmọ sísàkánì òun àbùjẹ ló jẹ́ ìsàfisí ọmọ sísàkánì òun àléébù olójẹ́ ló jẹ́ li'annahu malikun lima fi samawati wa ma fi ọlọ́run ọba òun ni ọba tí ó ní ìkápá òun ni ọba tó ní sánmà àtilẹ̀ òun lọ́ba tó ní àwọn nǹkan tí ń bẹ nínú méjèèjì nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ni Mariam òun náà ni ọmọ Mariam òun náà jẹ́ kan nínú àwọn tí ń bẹ ní sánmà àtilẹ̀ bákan náà bákan náà kì í ṣe ọlọ́run kò sì bùkátà kí ẹnìkankan kó jẹ́ ọmọ ọlọ́run nítorí kí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá yan ẹnìkankan lọ́mọ ìdí pé èèyàn fi máa lọ́mọ kò rinlẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala níparí àyà yìí ẹ̀yin olùgbanilólé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàkàfà billahi wàkìlà ìtumọ̀ rẹ̀ ní pé kápá lọ́wọ́ tààlà àyàkúnà hafizan aláìbáàdì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tó láti jẹ́ olùsọ lórí àwọn ẹrú rẹ̀ kò bùkátà pa kò bùkátà sa kò bùkátà ssa kò bùkátà alágbọ̀dọ̀dù kankan débi wípé ìmójútó sánmọ̀ àtìlẹ̀ okun lọ́wọ́ tó wá bùkátà ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹnìkankan mùdábìrán ní àwárí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ní ń darí àlámọ̀ rí àwọn ẹrú rẹ̀ áàlìmọ́ ń bí amọ́lì bákan náà ó tún nímọ̀ nípa ogun tó ń ṣe nífẹ́ wàṣá ìdùnnú áàdìyí àyà wọ́n ní ẹ̀rí ilé ìtasọ̀ àrí ìjẹ́rìí nínú àyà ilé ti àkàrí bákan náà a tún tún rí ìjẹ́rìí wípé gbólóǹtọ́ lọ́wọ́ bá ní kíláṣọ wípé látẹ́gbúrú fi ẹ mọ́ kọjá àlà nínú ẹ̀kìnrin ẹ má kọjá àlà nínú ìjọkìnrin nítorí pé ìkọjá àlà nínú ẹ̀sìn ó lè kó àwọn ohun tó pọ̀ sínú aláwọ̀kọ́ náà tó lè kó anáwó tẹ̀sí ló ń lè mọ̀gbìlú wí fìlì fọ́ọ̀kọ́ mọ̀gíláàsì ìkọjá àlà lórí àwọn ẹ̀dá ọlọ́run ó lè jẹ́ kí á fi ẹni yẹn sípò tọ́lọ́run ọba àlejòlá òfìsí ẹlẹ́ẹ̀kejì anáwó yu adi ìlà ìbáradì ó lè pèpè sí ká sọ ní ẹgbẹ́ táàmù jọ́sìn fún táàfì ọlọ́run ọba àlejò lásìlẹ̀ ẹlẹ́kẹta anáwó yẹtúdà tàzínú láì ìjẹ́ ọlọ́run ọba àlejò látọ́bi gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ ká fojú rénà rẹ̀ ó sì jẹ́ ká jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba àlejò ọlá nínú ìjọsìn nínú ìbáadà nínú ìbẹ̀rù nínú ìfòyà fún ọlọ́run ọba ìfọlọ́run sáàyè ẹ̀ ó lè jẹ́ ká yí kúrò bẹ́ẹ̀ ká gbé sísàká ní ẹni tí à ń páyà yìí abẹ́ni tí à ń ròyìn ní àròyìnbó abẹ́ni tí à ń pọ́n ní àpọ́njù gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ ká ṣàbòsí sí sàká ní ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala eléyìí tí a wí kó fi sínú ní záàmù àfààní ẹ̀sìn wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim wa hadha wa sallallahu wa sallim ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in ìbá fún ọpàdé lórí ètò ní ètò wa ètò àlùdáyà ìní ọmọ ìyá yín Abu Ayman al ló ń kí wa wípé nìkan wù náà bil-asari wa alaykum wa rahmatullahi wa barakatuh.